adúpẹ́ fún ọlọ́run adúpẹ́ ní ẹ̀ka sí apárọ̀ ọpẹ́ alhamdulilayi rabbil alamin asáde ọlọ́run kú ní ọ̀dọ̀ èṣù ẹni ẹ̀kọ́ ẹni ẹ̀gbẹ́ ọlọ́mọdé kọ́ra ẹni ayé wa adúbàdàn gbogbo àti náà rúkọ ọlọ́run ọba náà gbogbo níkẹ́ bá láǹfààní ká bá náà láǹfààní kí ẹ máa ládàá kí sọ ládàá kí ládàá náà bákan ọba kọsọ náà ni náà ní ọba allah ọba yìí náà ló ṣe oṣù ramadan ní oṣù àánú ó ṣe ní oṣù àforíjìn oṣù ramadan ní àsìkò tí mùsùlùmí tí wọ́n fi lékún ní ìpèsè lójú ọ̀nà ọlọ́run inú oṣù yìí náà lọ́ba sọ àlùkùránì kalẹ̀ ìwé tí ò ní aláfiwé láti kọ́ máa jẹ́ ìwé ìmọ̀nà fún ọmọ ẹ̀dá ènìyàn bákan náà ọba yìí òun náà lọ́ba tọ́ra níbo amọ̀sásálà níṣẹ́ sí gbogbo àgbáyé pátá látara wípé kí ó lè jẹ́ àánú kó lè jẹ́ ìkẹ́ fún gbogbo ayé ìkẹ́ ọlọ́run ọlọ́ọ̀lọ́run orí àjẹtọ́ ọlọ́run bá kọ́ máa bá ànábì ọ̀hún sísára àti gbogbo àwọn ànábì ọlọ́run tí wọ́n jí sọ́lọ́n síwájú rẹ̀ gbogbo ẹnikẹ́ni tí ó ẹ̀ tí ó gòkó ní ojú ọ̀nà títí tọ́nà fi jogun ilé ayé ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbẹ́lẹ́wọ̀n bá Allah àwọn náà tá ń bẹ láyé lẹ́ni kọ́lọ́run síwá ní ọmọlẹ́yìn rẹ̀ fún ànábì ọ̀hún sísára kọ́lọ́run ti ọlá ilé ọlá mọ́sàsẹ́bẹ̀ fún wa ní èní àtúfẹ́ tẹ̀síwájú níbi tí afọ̀rọ̀ náà ti sí ní ọ̀sẹ̀ tó lọ lórí báwo la ṣe lè múra lẹ́dẹ̀ Ramadan táwọn gbé ní alẹ́sídá lè ṣe Ramadan ìmúra lẹ́dẹ̀ Ramadan torí pé gẹ́gẹ́ bí àwọn àfá Islam ojú tí wọ́n fi wo Ramadan ojú àti à ń gbàlejò ni a sàn yí pé gbogbo àti àlejò bá fẹ́ wá bá ní bí àlejò bá ṣe tó bẹ́ẹ̀ là á ṣe gbàlejò fún àpẹẹrẹ àbáwo ìlànà bá ṣe ń ṣe òṣèlú nílùú yìí tí wọ́n bá ń ládùúgbò kan ṣáàmà ló wá gọ́ọ̀mẹ̀ntì ń bọ̀ abẹ́ wọn wò àwa náà mọ irú múra tí àwọn aládùúgbò náà múra lẹ̀ tí wọ́n ní aládùúgbò kan. Gọvanọ ló ń bọ̀ abẹ́ wọn wò a máa rú múra dámrẹ̀ pé gọvanọ ló ń kò lè má sí ti chairman kan president ló ń wọn wò a máa lọ ètò ilé ayé nìyẹn bèrè pé ọba tó ayé ọba tó ní tó òun ló ní gọ́vùnà ní president òun ló ní gbogbo ń tà níláyé tá a tí wọ́n wá ní àlejò rẹ ń bọ̀ wa a rí pé tí ọba yìí pé lóòótọ́ la bá mọ ọlọ́run ọba yìí ẹ a lè múra alẹ̀ di àlejò rẹ dóyìnbó lọ́ọ̀lì àlejò ọlọ́run tó jẹ́ àlejò àpọ́nlé làbó dànù agbọ́dọ̀ pọ́nlé wọ̀nà láti múra alẹ̀ torí làwọn na sọ pé nínú tá a máa Ramadan torí pé àlejò ni àlejò táwa ń sọ yìí àlejò tó yẹ pé onígbà tí dé nígbà tí lọ ni ó sì níyọ ọjọ́ tí ó lò àlejò yìí ó máa ń dé lẹ́ẹ̀kan lọ́dún a sì wá lo ọjọ́ mọ́kàndínní ọgbọ̀n àbí ọgbọ̀n ọjọ́ láàrin ọmọ ẹ̀dẹ́ nìyà gẹ́gẹ́ bí bàbá Allah bàtó ń pa wá lásìkò náà Al-Qur'an Karim oníyá ayyuhalladhina amanu ọlọ́run pẹ̀tẹ́ gbọ́dọ̀ ọba gbọ́ kutiba alaykum siyam ọlọ́run ní àṣẹ àwẹ̀ lọ́rùn lẹ́yìn lórí kama kutiba alladhina min qablikum kẹba ṣe ní ọ̀ràn lórí àti wọ́n wájú yín la'allakum tattaqun kẹ́lẹ́ bá payọ̀ ọlọ́run ẹ̀rì ọlọ́dún wa tẹ̀síwájú ọlọ́run ní <clears throat> ayyama ma'dudat ọjọ́ tẹ́ ẹ fẹ́ fi gba àwẹ̀ yìí o láwọn ọjọ́ ọjọ́ tó ló ń kà ní famanka nami nkumọ̀rí dáná ọ̀la sáfàrì ẹ̀tọ́ ajálá rẹ̀ nu yín tàbọ́jẹ́ rìnrìn àjò nígbà tí ọjọ́ ìbá dé tí àìsàn wájú lè gba àwẹ̀ rìnrìn àjò jó lè gba àwẹ̀ fàyín dàtúmínà ayé amínà ọkà kọ́ya ka òǹkà ọjọ́ míì nígbà tí oṣù bá lọ tán wọlé lẹ́dí ní o ti kú náà fi dìrẹ́tò tọ́ miskin àwọn tó yẹ pé wọn àti ẹ̀ lágbára rárá láti gba àwẹ̀ kí wọ́n máa fi oúnjẹ gbàá ọlọ́ni wọ́n máa tẹ̀tọ̀ wọ́n khairan ẹ̀ bá tún wá ṣe dáadáa lóore fọwọ́ khairun lahu ọmọ lóore fún o wọ́n ta súnmù wọ́n kẹ́ gbà wẹ̀ khairun lakum ló lóore fún yín o in kuntum ta'lamu tẹ̀ bá ma bẹ́ẹ̀ shahru Ramadan alladhi unzila fil Qur'an oṣù Ramadan oná ló da sọ̀rọ̀ káàní kalẹ̀ fún yín hudan linnas ọ̀nà máa náà tún lọ kódà ọlọ́run wa ní fáma ń ṣe ìdààmú nǹkan ṣàrà gbogbo ẹni tó sùn náà bá balaye nù yín wálé yẹ súnmọ́ wàrí kó ń gbà wẹ̀ ẹ̀rí Quran chapter two verse one hundred and three sí one hundred and eighty five òun náà ni àké fún yàn yẹn láàfin rí i pé oṣù tá à ń sọ yìí ó ní ọjọ́ tó jẹ́ ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n tàbí ọgbọ̀njọ́ òun náà ni àlejò tí ń bọ̀ àbáwá yóò lò ti sọ Ramadan pé nínú oṣù iná lọ́ba àlekọ́rẹ́ sọ àlùkùránì kalẹ̀ àwa ń sọ bá a ṣe múra lẹ̀ de oṣù yìí ní ọ̀sẹ̀ tó lọ a ti sọ agbègbè mẹ́ta àkọ́kọ́ alìsídádò rọ́ọ̀hì ìgbáradì tinú ẹ̀mí wànásì tinú ọkàn báwo la ṣe múra lẹ̀ de Ramadan ẹ̀mí tó dáa tó lálàáfíà àti ìpinnu rere bákan náà alistidad jismi wasihi ìgbáradì ti ètò àlàáfíà àti ìlera àìsàlàyé fún alẹ́ lórí ẹlẹ́ẹ̀kẹta alistidad lumadi walikasbi ìgbáradì ti kínlá jẹ kínlá mu ọ̀nà yẹn ni kíyàn múra lẹ̀ Ramadan kínlá fẹ́ jẹ́ ń bẹ̀ kínlá fẹ́ mú ń bẹ̀ kọ̀ọ̀kan gbọ́dọ̀ dé wọ́n bá lójijì. kódà tí ọba sì pé ó fẹ́fẹ́rẹ́ díẹ̀ yà máa ya owó inú nǹkan tó kúta bá ya owó sí tí ò burú ni gbà ẹjọ Ramadan ló ń bọ̀ yìí ńgbà mo wo àwọn nǹkan tí a fẹ́ lò tá fẹ́ fi gba àwẹ̀ yìí at least mo gbọ́ mi ò sì ẹ̀dá kan mi bùkátà mi a pẹ̀lú gbogbo bí nǹkan ṣe na mi ní fifty inú àwọn nǹkan tí yàn máa ń lọ ń yáwó nítorí ẹ̀ ní tí ò bá lówó lọ́wọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí tẹ̀sìn wo sì takò tá a sì wọ́n nabó láti máa san òrùka lè bá a gbà àwẹ̀ dáadáa kọ́kàn lè bá a balẹ̀ kí gbogbo ohun tó yẹ kọ́ lọ́nbẹ̀ lè bá lọ ẹlẹ́ẹ̀kẹrin inú gbáradì ó náà ní alisidad atayuhi alahatifi ìgbáradì ti ìtara pé tí a ń pè ní emotional preparation preparation ó ní pé ìmúra lẹ pé kó ti wà nú ẹ̀mí ẹni pé àní ààwẹ̀ tó ń bọ̀ yìí sẹ́ máa ṣe ojúṣe dẹ́ kí n ṣe ń bẹ̀ máa jẹ àǹfààní àsìkò ìmìnìjọ́ lọ lásán tó tó bá ti lè lọ kò tún wá máa ó tó dọdún míì agbègbè ilé ìwá ni mùsùlùmí gidi ọgbọ́ọ̀rí oṣù Ramadan pínú àwọn àsìkò tọ́lọ́lá ni tí máa wá lẹ́ẹ̀kan lọ́dún torí díẹ̀ èyàn máa ń pàdé ẹ̀bẹ̀lẹ̀ fara pẹ̀lú ìdùnnú wọ̀sùrò àti ayọ̀ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ẹ̀rí ó gbọ́dọ̀ wà kó sì wà nínú ẹ̀mí èèyàn ìfẹ́ pé mo fẹ́ sin Ọlọ́run bákan náà wà amadu salihat mo fẹ́ pọ̀ níṣẹ́ olóore wàlí badat mo fẹ́ pọ̀ ní ìjọsìn nínú ẹ̀ ó gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ nínú ọkàn mùsùlùmí láti gbogbo nǹkan tó lè jẹ́ ohun ìdíwọ́ tí ò ní jẹ́ kí lè gbájú má ìbá òsúlò dáadáa máa yẹra fún kò bá ẹ̀sìn wa mu kéèyàn pàdé Ramadan pẹ̀lú ìfàkùnrùnkùn ìkọ́lẹ̀ ọkàn ìkọ́lẹ̀ ara ó kù díẹ̀ káàtó ẹ̀rí torí díẹ̀ aṣẹ́òkú ṣedid agbọ́ ní ìjẹran tó nípa torí pé àsìkò tíyàn fi máa ń kó fà ní ìdí wá máa bí eléyìí náà sí ẹ̀ lára oníkárán àwọn oore tí ọlọ́run ọba àlékè ọlá fi sínú oṣù yìí àti àwọn ròyìn tí anamọ̀sọ̀sọ́là tó ròyìn nínú àwọn iṣẹ́ olóore tá a máa ṣe nínú oṣù yìí ó gbọ́dọ̀ wà nínú nǹkan tí ó máa ń tìyàn láti múra lẹ́dọ̀ Ramadan fún àpẹẹrẹ anamọ̀sọ̀ wípé sọlọ̀sọlọ̀ àni àbí ìrẹ́dàtà radiyallahu ta'ala anhu qala qala rasulullahi sallallahu alaihi wasallam àbúrò ní ànábì sọ wípé man soma ramadanan imanan wa ihtisaban gúfà dáwọ́ máa tọkọ ramadan bí wàá mẹ́ta akhar wa man qama ramadana imanan wa ihtisaban gúfà dáwọ́ máa tọkọ ramadan bí wàá mẹ́ta akhar wa man qama laylatal qadr imanan wa ihtisaban gúfà dáwọ́ máa tọkọ ramadan bí aw kama qala sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ sọ Bukhari onugbẹnikẹ́ni tó bá gba àwẹ̀ ramadan imanan wa ihtisaban látara ìgbàgbọ́ ẹ̀sọ́ lọ́hùn ló mú gba àwẹ̀ yìí bákan náà wa ihtisaban tó sì gbà pọ́lọ́wọ́n ọba ní san ní lẹ́sàn ẹ̀rí imanan ọgbà pẹ̀lú ìgbàgbọ́ ọlọ́ni gbàmọ̀gbà wa ihtisaban tó sì fi ọkàn ẹ̀san sọ́dọ̀ ọlọ́run pọ́lọ́ ní ọ̀sán lẹ́san lé lórí inú ẹgbà wa kan níbi ní gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ pátá lọ́bọ̀ foríjì gbólóhùn wọ̀nyí inú agbólóhùn tí àánú fi ṣe àwọn ẹ̀ lójú sí Ramadan nìyẹn ẹ̀ ń bá lè gbà á pẹ̀lú ìgbàgbọ́nú Ọlọ́run àti ìrètí ẹ̀san lọ́dọ̀ Ọlọ́run ó rọ̀ bọ́ forí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ jì ó lẹ́ bá tó lè máa lẹ́lẹ́mọ́jú ní alẹ́ Ramadan látara ìgbàgbọ́ ẹ̀san Ọlọ́run àti ìrètí orí ẹ̀san lọ́dọ̀ Ọlọ́run ó rọ̀ bọ́ forí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ jì ó ní bákan náà ẹni tó bá lè dìde lóru lẹ̀ látọ̀lọ́kọ́dẹ̀rẹ̀ látara ìgbàgbọ́ ẹ̀sọ́ lọ́hùn àti ìran kan oore pọ́lọ́wọ́ bá ní ọ̀sán lẹ́sàn-án pọ́lọ́wọ́ bó forí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn ó sọ àwẹ̀ gbígbà nínú ẹ̀ ó sọ kálẹ́lẹ́mọ́jú nínú ẹ̀ ó sọ káàdì lóru láyé látòkò nínú ẹ̀ àwọn nǹkan mẹ́ta pàtàkì lọ́sọ̀ mẹ́rin máa ń ẹ̀ ń bá gba àwẹ̀ ramadana ẹ̀ ń bá dìde lóru Ramadan ẹ̀ ń bá dìde lóru Lailatul Qadr gbogbo orú àwọn àdé báyìí ló máa ń ṣe mùsùlùmí ní ìgbáradì inú ìgbáradì ti ìtara pé kó tiẹ̀ dé kí n sójú tẹ́ kí n ṣe fún ọlọ́run bá mi nínú ẹ̀ ó tún sọ ń bọ̀ mí inú adé Salman Farisi ó ní mani adàfi xisilata minisal ó ní gbani kẹtàbálẹ̀ ṣiṣẹ́ olóore kan inú Ramadan ó ní kàmá àdá fàárí tàbí máa síwá yóò gbalá dàbí ìgbà tó ṣiṣẹ́ ọ̀ràn èèyàn ní oṣù míì ẹ̀rì ó ní wàmán àdá fi fàárí dà ó ní ẹnikẹ́ni tí ó bá ṣe yí pé ó ṣiṣẹ́ ọ̀ràn èèyàn níbẹ̀ ọ̀ràn èèyàn kan ó ní kàmá àdá sábẹ́ni fàárí tàbí máa yóò gbalá dàbí ìgbà tó ọ̀ràn èèyàn nígbà àádọ́rin gbogbo eléyìí òun ni ànábì Mùsá ló fi ń ṣe àwọn ọmọlẹ́yìn ẹ̀ lójú ọ̀yìn láti gbáradì ti ìtara pé tó bá dé màá gbìyànjú láti ṣiṣẹ́ olóore ń bẹ̀ ẹ̀rí ó ní bí wọ́n bá ṣe olóore kan náfìlà kan làbá yan ní Ramadan tí wọ́n bá yan rákà méjì ní Ramadan ní náfìlà ní sí àṣegbọ́ rẹ̀ yóò gbà lára gbígbà tó kí ọ̀ràn yàn gbígbà tí wọ́n kí jimá tàbí yàn kí àsùnbà tó bá yan rákà mẹ́rin ní sí ní àṣegbọ́ rẹ̀ ní sunnah yóò gba ládùúgbò àti kí àyílá àbò kí ìṣá àbò kí asr tí wọn bá wá ṣe sàrà ní Ramadan yóò gba ládùúgbò àti yóò sàká tí wọn bá ṣe umura ní Ramadan yóò gba ládùúgbò àti ṣe hajj kódà nù àdìs kan tẹ̀ ń bẹ́ẹ̀ ní sọ́yìn Muslim anabi ní ó ní umura tó ń fi Ramadan ta'dilu hajjata ma'i ó lẹ́yìn bá ṣe umura ní Ramadan yóò gba ládùúgbò àti bùn anabi ṣe hajj sallallahu alayhi wa sallam lẹ́ẹ̀fẹ̀rẹ̀ tí a mùsùlùmí pọ̀ láti máa lọ sí umranu Ramadan kí wọ́n lè bá àgbàládà gbígbà jẹ́ ṣe ájì pẹ̀lú àná Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rí ó lè bá wá ṣe ṣe olóore kan ládàá rẹ̀ nìyẹn tí wọ́n bá ṣe ṣe ọ̀ràn yẹn nu Ramadan ó ní ọgbà ládàá ìgbà àádọ́rin tá a bá kí jimá nu Ramadan jimá kan báyìí yóò gba ládùúgbò àti àyàn kí seventy juma gbàtí àyàn kí àádọ́rin juma tí wọ́n bá wá yọ sàkà nu Ramadan yóò gba ládàá bí ìgbà tí èèyàn yọ sàká fún àádọ́rin ọdún yóò gba ní tó sàká fún seventy years lẹ́ẹ̀fi tọ́pọ̀lọpọ̀ àwọn olówó tí wọ́n fi máa ń yọ sàká ní Ramadan kí wọ́n lè bá jẹ́ ọ lásìkò Ramadan tí a wà níbẹ̀ yìí tí a fẹ́ kó sí òun náà ni wọ́n fi máa yọ sàká nínú Ramadan látara yìí pé kí wọ́n lè bá kó fà. lẹ́yìn náà nínú àwọn àgbáradì tó tún ṣe pàtàkì fún mùsùlùmí láti gbáradì tí Ramadan bá ń bọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí òun náà ni alistidad atasmimi walidari watenzimin òun náà ni ìgbáradì tí ń tà ń pè ní ètò ètò administrative preparation mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ yí pé gẹ́gẹ́ bá a pé ẹ̀sìn wa ẹ̀sìn ètò ni oṣù tá a fẹ́ bá lóye náà oṣù tó wá lórí ètò ni ètò la fi bẹ̀rẹ̀ rẹ̀ ètò la fi parí ẹ̀ ètò la fi mọ̀ gba owó ní àdá sáàrì dúró tá à ní sáàrì mọ́ ètò la mọ̀ gbogbo láàsínú ẹ̀rí pọ́lọ́ba tó Ramadan ni ọ̀tọ̀ ni pé bó o la ṣe bẹ̀rẹ̀ ìkànnì bẹ̀rẹ̀ bó ṣe wù bó o la ṣe parí àkànní parí bó ṣe wù wá lẹ́yìn náà ńgbò ni ààwẹ̀ ọmọ bẹ̀rẹ̀ lójoojúmọ́ yẹn pé bó o la dá sáàrì dúró yọ̀kọ́ sáà máa ń jẹun lọ bó ṣe wù nígbò la máa sínú gbogbo ẹ̀ lọ́lọ́run fi sórí ètò torí díẹ̀ rọ pé mùsùlùmí náà kí Ramadan tó dé ó ní ìgbáradì ètò kọ́mọ̀ pé oṣù tó ń fẹ́ bá lò yí o oṣù tó ríyàn gbọ́dọ̀ létò fún ni torí ẹ̀ ní láti ní dáńpé ní bàrámíjù ramadaniya bàrámíjù ramadaniya ramadan programs ọgbọ́dọ̀ wà ìgbà mi ń bẹ ó lè jẹ́ individual ẹnìkọ̀ọ̀kan èmi lágbájá ọmọ lágbájá ọkùnrin ló jẹ́ ni obìnrin ló jẹ́ ni ramadan ti ń bọ̀ yìí báwo mo sì fẹ́ lò á wà ní albarāmiji yawmi daily program tá a bá jẹ́ ẹbí àlejò jókòó al-usra bikamiliya bàbá ọmọ ìyàwó àjọwà kó la fẹ́ gbààwẹ̀ ọdún yìí á gbé gbogbo ẹ̀ lórí ètò. aago mélòó la fẹ́ máa jẹ sààrì ní ìbámu àsìkò tá a wà aago mélòó la fẹ́ máa sínú kí la fi jẹ sààrì kí la fi sínú gbogbo ètò ní mo láti máa kí tàràwì gbogbo ètò ní bá a bá jí afẹ́sẹ̀ kìyàmù lébú láṣẹ ṣe akásùnbáàtàn afẹ́sẹ̀ fíkìr afẹ́rántí ọlọ́run bó ló lọ gbogbo eléyìí ló gbọ́dọ̀ wà gẹ́gẹ́ mùsùlùmí nínú àwọn àmójútó àjọ afọsọpọ lẹ́yìn náà masalasi ẹrí masalasi wa yìí kí la fẹ́ ṣe ń bẹ kí ni ètò wa ní Ramadan masalasi masalasi ratibi ni àbí masalasi jami masalasi àti nkírun wákàtí márùn àbí masalasi àti nkíjímà àbí méjèèjì náà ní ṣẹlẹ̀ ń bẹ kí lè tó bẹ́ẹ̀ mọ̀sá sí jimá ni kílé ètò àwọn jimá ti ń bẹ ní Ramadan bó la fẹ́ kí la fẹ́ máa ṣe ń bẹ̀ a máa ṣe wáàsí ni lẹ́yìn kútúbà ni àbí ní bẹ́ẹ̀ náà asùn àlùmọ́gírárin asùn mọ́gíríbì ni aládìlédò gbàmí la fẹ́ ṣe tọ́ọ̀rù sọ ìmìlàfẹ́ fún àyàn ló ń jẹ́ ń bẹ̀ gbogbo lè láti wà mọ́sálásì afẹ́mọ́sálásì lẹ́kọ̀ọ́ ń bẹ̀ ṣé lójoojúmọ́ ni aago mélòó sí aago mélòó kílà máa sọ Daniel ọ máa sọ gbogbo eléyìí lọ́gbọ́dọ̀ wà tábà tó jẹ́ ẹgbẹ́ ajẹ́ organization àtúnlétò ẹ̀rí lẹ́fìrí Ramadan náà wọ́n ni wọ́n ń gbé wáàsí káàkiri lé àwọn patrons àwọn tí wọ́n jẹ́ Baba àṣàlẹ̀ ẹgbẹ́ ẹ̀rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbàmbẹ́ masalasi náà wọ́n á lá máa gbé wáàsí lọ sádùgbò sádùgbò kan aláàjì lágbájá tàlájà lágbájá fẹ́ gbé wáàsí tọ́lá bàbá kínní àti akínní fẹ́ gbà tọ́tún la àfa báyìí lọ́fẹ́ sí wáàsí ń bẹ̀ ọ̀rọ̀ tí wọ́n fẹ́ báwọn yẹn sọ rèé àwọn ni ó to àga àwọn ni ó to ẹ́ńjìn bó láti fẹ́ pé èèyàn sáà kéde nu rédíò ni sáà tẹ̀wé pélébé pélébé ni àwọn ni ó wọ́n ń ṣáàjì ẹ̀ lẹ́nu akọ nítorí wọ́n wá ń ṣáàjì jẹnẹrétọ̀ tí èpè gbà bá ń sọ̀rọ̀ lọ́yọ́ nǹkan àgbẹ̀ adágúnlẹ̀ kan náà gbogbo ilé ìpátá ara ìgbáradì ni mọ́sáàsì wa búlọ̀ sáfẹ́ kórí sáfẹ́ tókun ni afẹ́ fọ́ ni afẹ́ nujà gbogbo oṣiṣi bẹ́ẹ̀ ara ẹ̀ náà ni ìyẹn náà ń pè ní mashari usha Ramadan wa idaduha ó náà ni pé Ramadan projects ọ̀pọ̀ ọ̀rọ̀ ọ̀tọ̀lọ́rọ̀ masalasi. Mas àtàwọn tó jọmọ́ tó jọmọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ara ìgbáradì òun náà ni tí ẹ̀sìn wa tí ó sì fọwọ́ kékeré tí ó fi mú lẹ́yìn náà lọ́wọ́ kù alistidad àtàyò ìlèdèràkì alẹ́ẹ̀lẹ́mì ìgbáradì ti ìmọ̀ ti ẹ̀kọ́ pé Ramadan oṣù ẹ̀kọ́ ni àwẹ̀ tá a fẹ́ gbà àwẹ̀ tó ní ìdí ká kọ́ ni kó lè bá a jẹ́ àwẹ̀ tó ní àlàáfíà lọ́kàn náà afásọ yìí pé wọ́n ní wàdá àleka an yakuna al muslim alladhi yasum shahr ramadan musta'idan sidada akekiyan ó nítorí díẹ̀ mùsùlùmí tó fẹ́ gba àwẹ̀ ramadan tó fẹ́ gbà àwẹ̀ yìí dáadáa ọ gbọ́dọ̀ gbáradì dáadáa fún Ramadan yìí ní gbáradì dáadáa ó níbi à ń yẹ tàálàmà àlùmọ̀sá ìlẹ̀lẹ́dì tàálà pèsè ó lọ gbọ́dọ̀ lọ ma gbogbo àwọn nǹkan tó rò pọ̀ máa wẹ̀ ẹ̀rì wọ́n ní màlọ́lá dín ní ọgbọ́n ògbé tọ́lábù ilim faridotun wala kulli muslim wíwá ìmọ̀ràn fún gbogbo mùsùlùmí wọ́n bá kan wọ́n yà fọkọ́ àhàá fíkìyàn dẹ̀kíkàn kó sì gbọ́ àgbọ́yé àwọn nǹkan tó rọ́pọ̀ máa wẹ̀ ní ìgbàgbọ́ tó ní àlàáfíà àtàyàkú na síyàmùhù síyàmà sọ̀híhà tí àwẹ̀ rúbi jẹ́ àwẹ̀ tó lálàáfíà tí àwẹ̀ rúbi jẹ́ àwẹ̀ tó ní àlàáfíà ẹ̀rí wọ́n á sọ àwọn agbègbè wo. So, na ila ama n lo. wọn ni wee kwunudo al galissidad wọn ni gbaradi ti ma yi yi yi o ma sele minturk o adida ni awon ona orishiri shi eyi to ba royan lorun inu awon ona ti n bo yi laafi mura leede osomadan latara igbaradi ti ma. su melini ogoro wa la pàdé Ramadan pẹ̀lú àìmọ̀kan àìmọ̀kan náà láàfi bálò àìmọ̀kan náà láàfi jáde kónú ẹ̀ a kàn máa kọdún ọgbọ̀n ọdún sẹ́yìn ni mo ti ń gbá àwẹ̀ àádọ́ta ọdún sẹ́yìn ni mo ti ń gbá àwẹ̀ bóyá àwẹ̀ tá à ń gbẹ̀ ò tiẹ̀ ní àlàáfíà kankan torí pé àní Muhammad sallallahu alaihi wasallam ó ní man soma Ramadan ó ní gbogbo ẹnikẹ́ni bá gba àwẹ̀ Ramadan wa arafa hududahu tó sì mẹ́nu àlá rẹ̀ ẹ̀rí

ọlọ́run bó fi àwọ̀ yẹn parẹ́ fún ṣùgbọ́n ó fi kọ́ndíyẹ̀ sí máa ń sọ ọmọ ọgbà wàhálà fàwùdú dáwọ́ mẹ́nu àlá rẹ̀ ẹ̀rí bákan náà wàtá àbàdà mímọ́ káàna yàmbágẹ́ ọ̀yọ̀tá àbàdà mí ó sọ tẹ́ ẹ̀kọ́ sọ tó pàtàkì kéèyàn kọ́ nípa Ramadan nìyẹn ogoro àkọ́ńpẹ́ rárá àwọn ọ̀nà táwọn àgbà Ramadan àkọ́kọ́ طريق القراءة والمطالعة من المراجع الصحيحة ó ní pé kéèyàn lè dáka kéèyàn ka kéèyàn ní tọ́ka ń pa Ramadan ìyẹn sì wà ìyẹn jẹ́ àwọn tí wọ́n bá jẹ́ onímọ̀ ọ̀ràn yẹn ni kí onímọ̀ àfẹ́sìn kọ́ka nípa Ramadan nínú àwọn ìwé tó lálàáfíà àwọn afáàtò fi wọ́n ní minal maraji as-sahiha inú àwọn ìwé tó lálàáfíà àìmọye ìwé náà lè yọ ọ́ kan pa Ramadan tó pé nǹkan kí nǹkan ní bẹ́nu ẹ̀ ẹ̀rí bídíà náà látọ̀ máa ṣe nú ẹ̀rẹ́gẹ́dẹ́ wọ́n lọ́nà kanu ọ̀nà míì tọ̀rík hudúrú majalis al-ilm wal halaqat masjidiyya òun náà láwọn abìkan bẹ́ẹ̀ láti bí oṣù méjì sẹ́yìn lóye pé gbogbo wáàsí wọn ti ń ṣe ń bẹ̀ ọ̀rọ̀ Ramadan ni tí yẹn bá máa rúbẹ̀ yẹn lọ́ọ́ máa jókòó gbọ́ ń bẹ̀ ìyẹn wọ́pọ̀ dáadáa lọ́dọ̀ àwọn kò wọ́pọ̀ lọ́dọ̀ wa ń bì ààyè kọ̀ọ̀kan láti máa rí táwọn wa ní ẹ̀kọ́ ń pa gbà pé ń bọ̀ bóòlù bẹ̀rẹ̀ bóòlù gbààwẹ̀ rúta lẹ́yìn kó gbààwẹ̀ ta ni àwẹ̀ ọjọ́ rìn lé lórí ẹni tó bá jí nǹkan báyìí bá ṣẹlẹ̀ sínú kí ni ìdájọ́ ẹ̀ bó lè léyìí kí ló bá àwẹ̀ jẹ kí làwọn ẹ̀kọ́ tàbí kálá àwẹ̀ fi kún àwọn àwọn àdánilẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ máa ń lọ láwọn ibì kan omi ń bẹ tó pé everyday ni ẹlòmíì bẹ́ẹ̀ náà mọ́gbà lè ṣá bí a bá ti kí mọ́gbà náà tó kí iṣẹ́ ni ẹlòmíì bẹ bàdà subi lẹ́yìn àṣùbà ni ẹlòmíì bẹ bẹ́ẹ̀ náà asọ̀ magrib láàrin asọ̀ magrib ni ẹlòmíì bẹ́ẹ̀ náà mọ́gbà lè ṣá kódà kó wájà ẹsẹ̀ gbọ́n àjẹ́ máa ń ṣe lẹ́ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ tó pé weekly ni aláti lọ ọbẹ̀ mọ̀ ń lọ kẹ́kọ̀ọ́ nípa Ramadan tó ń bọ̀ yìí ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta àǹtọ̀rí kìlìsìtìmá ìlànà ṣòrìtọ̀ màsìmọ́ àlùmọ̀rì ìyà nílùú làmá ìfikọ́t wọn náà ni kéèyàn máa gbọ́ kẹsẹ̀t tó ti wà rìkọ́dẹ̀d látọ̀dọ̀ àwọn àfáà gidi wọ́n tó fi kún àlùlà má fikọ́t àwọn àfáà tí ó ṣe trust tí wọ́n èso ń wìkúwì tí wọ́n èso wọ́nranwọ́nran torí pé àìmọye nǹkan láàmú gbọ́nu rédíò tẹlifíṣàn lórí Ramadan tó pé sọkúsọ gbáà ni tí ò ní tí ò ní bàtà pẹ̀lú ẹ̀sìn wa rárá tó ní ó sọ pé wáàsí ló ń ṣe fún wa wọn látò lọ́ máa gbọ́ kíṣẹ́ẹ̀tì bẹ́ẹ̀ omi ń bẹ ọ́díò kíṣẹ́ẹ̀tì omi ń bẹ fídíò kíṣẹ́ẹ̀tì yóò jókòó tì omi bẹ three hours four hours tí wọn náà máa jọ́ọ̀tì omi bẹ tẹ́jọ́ máa play pẹ̀lú wa àtọ́mọ àtìyàwó ẹ̀jẹ̀ gbọ́ kí làwọn àbá àsọ̀ǹpa Ramadan tó ń bọ̀ yìí kékeré káàkiri wọ Ramadan gbúndùkú wọ́n ní nú ọ̀nà mí ni pé àǹtọ̀rí àlẹ́àsí ìlànà ìrọ̀lámà àfọ́dẹ́l wàlùfọ̀kọ́hà àjẹlá bí wàsálì ti sọ̀lá àdìmọ̀ọ́síra wọ́n ní nú ẹ̀ náà tó ni pé kí a lo ìmọ̀ bí àwọn àfáà léèrè béèrè gẹ́gẹ́ bí àwọn ìlànà ìgbàlódé lénìí ká máa béèrè tó wọ́n sọ pé fásitì aládìkiri nkoto làtàlámù ọlọ́ni bẹ́ẹ̀ bá máa bi àwọn ẹ̀ léèrè kì í pọ̀jù ká máa bi àwọn àfáà léèrè ẹjọ́ o kí ni ìdájọ́ báyìí nínú àwẹ̀ o a máa béèrè lọ wọn ọlọ́run náà ló wí bẹ́ẹ̀ a lè lo tẹlifóònù láti béèrè a lo internet láti béèrè through email any means náà la lè gbà text message láti béèrè ìbéèrè tó bọ́ lọ́nà pé fásitì àlà dìkìrì nǹkan la ta'lamun ẹ béèrè ní ọ̀dọ̀ àwọn tí wọ́n nímọ̀ tẹ́ ẹ bá jẹ́ ní tí ọmọ ẹ̀kọ́ tí àwọn fẹ́ kọ́ ń pa Ramadan wá pọ̀ gan-an torí mùsùlùmí látara pé ọ̀pọ̀lọpọ̀ a ti ya ọ̀lẹ lẹ́sìn wa kò jí ká mọ̀ kéèyàn tó lè kẹsẹ̀ járí nípa Ramadan àwọn ẹ̀kọ́ ń bẹ tí ó kọ́ àsìkò tá tó wá tó wá wà yìí láwọn nǹkan tó tuntun tó tún ń bẹ lórí ilẹ̀ ayé tó tún jẹ́ ìdàgbàsókè tuntun tó ti pé ọ̀ràn yẹn ni kí mùsùlùmí kó tún mọ̀ nípa rẹ̀ ìgbà náà ló tó kẹsẹ̀ járí nípa Ramadan fún àpẹẹrẹ inú àwọn agbègbè jábẹ́ kéèyàn mọ̀ nípa Ramadan ọgbọ́ ọ̀kọ́ ma kí ni jẹ́ kí ni jẹ́ nínú ẹ̀sìn o gbọ́dọ̀ mọ kí ni ìdájọ́ ẹ̀ ipò lọ́wọ́ ọgbọ́ ọmọ àǹfààní àǹfààní tí ń bẹ ń bẹ àwọn àwẹ̀ mélòó ló ń Ramadan ipò lọ́wọ́ kí ń pè ní orígun ni Ramadan bó Ramadan bẹ̀rẹ̀ ní ṣe parí kí ni májẹ̀mú tí tó wà fẹ́ tó àwọn èèyàn tẹ́ máa ń gbá àwẹ̀ ìpín mélòó ní a pín sí ẹ̀kọ́ wo la fi gbá àwẹ̀ kí ni àwọn ojúṣe gbọ́dọ̀ sí nínú àwẹ̀ kí ni àwọn nǹkan tó bá àwẹ̀ jẹ́ kí ni àwọn nǹkan tí a fẹ́ kí aláàwẹ̀ ṣe kí ni àwọn nǹkan táláàwẹ̀ bá sì kọ̀ ba àwẹ̀ rẹ̀ jẹ́ lẹ́yìn náà ká sì mọ̀ nípa àwọn àṣe tí àwọn èèyàn kan máa ń ṣe tí wọ́n ti jẹ́ aláàwẹ̀ lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ìgbàlódé tí ò sí níjọ́un lórí ọ̀rọ̀ àwẹ̀ nísìn èèyàn gbọdọ mọ inú ẹ̀ náà ni pé ká ká jẹ́ àjò lọ sí ìlú kan tí ò bíi ti bíi mọ́ àwọn ìlú ń bẹ nísìn o wọn gùn ju wọn lọ à ń bẹ wọn lọ tá a bá tiẹ̀ já rìnrìn àjò tá a láti gbà ń kódà tó pé oṣù láàrin ọdún tiwọn six months a jẹ́ night six months a jẹ́ day àwọn afá ti sèpàtúwálé lórí tá a bá wà ń ròdù bẹ́ẹ̀ kù là sí gbà wẹ̀ tá a bá gbéra ń lu wa nísìn nígbà tí ilẹ̀ ti fẹ́ ṣú lágbánu plane nígbà tá a dé lu míì abára láàárọ̀ kùtùkùtù ilẹ̀ ìfẹ́ sùkà tó gbéra ń bì kù là sí pẹ̀lú àwẹ̀ àtàbádọ́n pẹ̀lú àwọn afá àti nífàsọ́wálé lé lórí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lóṣìṣì fapẹ̀rẹ̀ léde òní wọ́n máa béèrè lọ́wọ́ àwọn àfa pé obìnrin tó fẹ́ gbá àwẹ̀ tó sì tó gbẹ́jọ oṣooṣù rẹ̀ ń bọ̀ só lè gun abẹ́rẹ́ só lè lo tablet tẹ́jẹ̀ oṣù fi ní wá táwọn yóò fi lọ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn àfa ti ní fatiwa lé lórí kó là sí bá àwọn kan wọ̀nyí lò gbogbo nǹkan ní àgbọ́dọ̀ mà á máa pé sèyàn ah, lè rin toothpaste inú Ramadan àbẹ́yìn ò lè rin gbogbo àwọn kan wọ̀nyí tí ó ń bẹ tá a máa ń béèrè béèrè ìyẹn gbọ́dọ̀ mọ gbogbo ẹ̀ ń gbìyànjú bá máa ah, ah, bá ọmọ fíkì wàwẹ̀ tó fẹ́ gbà iṣẹ́ ńlá ni torí díẹ̀ bàbá ti ń gbọ́jà ti ṣe wá sí lórí ọ̀rọ̀ àwẹ̀ lọ́dọ̀ àwọn afá àtàbáwọn pé wọ́n jẹ́ afá dáadáa kí a má gbẹ̀yìn bẹ́ẹ̀ tàbá sì mọ kíṣẹ̀ tí wọ́n bá ṣe ká máa ra kíṣẹ̀ tí wọ́n ká sì máa gbọ́ tàbá sì dábà wá lé sí gbogbo ẹ̀ ká máa béèrè béèrè torí díẹ̀ Ramadan náà ló súnmọ́ yìí ọlọ́mọṣẹ́ ìdíkọ̀bọ̀ aláìbá aláyọ̀ ọlọ́tí kọ́ dọ̀dọ̀ ọlọ́run àìsàn wáyé pé Friday ìjọ mẹ́jọ ní twenty nine Shaban òní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n Shaban ní alẹ́ ìjọ mẹ́jọ tí wọ́n bá rọ́ṣù àwẹ̀ ọbẹ̀rẹ̀ ní sátidé ìjọ mẹ́sàn-án tí wọ́n bá rọ́ṣù wọ́n á ka sátidé ìjọ mẹ́sàn-án kún tààtì of Shaban tó bá di sànńdé ìjọ mẹ́wàá Ramadan láti bẹ̀rẹ̀ abẹ́lọ́ba àlekọ́lá kọ́lọ́ba gbogbo àtàwọn àbínà ọlọ́run jẹ́ ká gbójú gbà kọ́lọ́n kó gbàdúrà wa kátó